sọ ní ṣókí nínú lédè Yorùbá ó náà ní pé ọ̀rọ̀ ìdálé lórí awuyewuye tó wáyé látara ọ̀rọ̀ ìmáàmù tí ó sì fẹ́ máa fa gbámi sí omi òtó nínú ìlú àti àìbọ̀wọ̀ fún òfin àti adarí pàápàá jùlọ nílùú Ògbómọ̀ṣọ́. nǹkan tí gbogbo tí a sọ ìdálé lórí náà nìyẹn a wá ṣàlàyé lẹ́yìn ìgbà tí a ti kí ẹ̀yin oníròyìn tí ẹ wà ń bì pé àsìkò péréte la fún yín tí gbogbo yín sì pé láti ibi tí gbogbo wa ti wá ó lọ sọ láyọ̀ àti àlàáfíà o eléyìí náà ni ṣókí nínú ìtàn àṣẹ ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ lórí ètò Islam pàápàá jùlọ lórí mọ́ṣáláṣí ńlá ọjà agbó tí ó kó gbogbo mùsùlùmí jọ àti bí a ṣe yan àwọn adarí wọ̀nyí gẹ́gẹ́ bí a ti sọ síwájú a rí pé Islam ó wọ Ògbómọ̀ṣọ́ láti òkè ọya ni pàápàá jùlọ nígbà ogun Usman dan ní ọdún 1804 lè tó jẹ́ já sí pé náà ló jẹ́ kí Islam tàn ká wá sí ọ̀nà bíi bó tilẹ̀ jẹ́ sí pé àwọn mùsùlùmí kọ̀ọ̀kan náà ti wà ń lù tẹ́lẹ̀ bí àwọn mùsùlùmí ṣe wá ń pọ̀ sí i nílùú ni wọ́n béèrè fún ìyọ̀ǹda kábíyèsí láti níbi tí wọ́n ti mọ́ máa kójọpọ̀ kírun níjọ́ jímọ̀ tí kábíyèsí sì gbé yẹ̀wò bó tilẹ̀ jẹ́ sí pé wọn kì í ṣe mùsùlùmí kódà ẹlẹ́sìn ìbílẹ̀ ni wọ́n wọ́n fún gbogbo ẹlẹ́sìn ní àǹfààní àti ṣe ìsìn wọn gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ wọ́n fún àwọn mùsùlùmí láyè láti kọ́ mọ́ṣáláṣí lè tí wọ́n sì kọ́ sí inú ọgbà àfin ni wọ́n kọ́ sí àfin ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n fi àmàkọ́ ibi tí àwọn mùsùlùmí ti jọ́sìn nìyí wọ́n ṣe wá pọ̀ sí ìbéèrè tó wáyé pé àwọn fẹ́ tún kọ́ àwọn tó nílò àyè sí kó tó di pé ọba tún gbà láti fún wọn ní ààyè ibi tí mọ́ṣáláṣí láwà lónìí ní ọjà gbó ìmáàmù àkọ́kọ́ tí wọ́n sì fi jẹ òun náà ni ìmáàmù muhammadu nafiu láti abógundé tí kábíyèsí ṣọ̀ún gbaná fi jẹ ìmáàmù muhammadu nafiu wọ́n wà nípò ìmáàmù àgbà fún ìlú Ògbómọ̀ṣọ́ lábẹ́ àṣẹ ṣọ̀ún láti 1818 sí 1870 ọba tó bá wà lórí apẹ̀rẹ̀ ṣọ̀hún ló máa ń yan ìmáàmù sípò tó bá wo ẹni tí tó nímà nínú ìbáṣe wọn pẹ̀lú ìlú ó náà ni wọ́n máa fi jẹ ìmáàmù lẹ́yìn ìmáàmù abógúndé ṣọ́n tún fi ìmáàmù jẹ láti másífà tá à pè ní ilé ìmáàmù másífà lónìí ní ọdún 1870 sí ọdún 1892 lẹ́yìn náà ni ó bọ́ sílé adóyìn agbègbè kan nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n sì yan ìmáàmù sí adóyìn ní ọdún 1892 to 1899 lẹ́yìn ìgbà náà ni Ṣọ̀ún lọ sí ìsàlẹ̀ ọ̀rá ní Bangor aláwàyè tí wọ́n sì lọ yan imam abdulrahman bango táwọn náà jẹ́ imam àgbà ní àárín ọdún 1899 sí 1903 lẹ́yìn eléyìí ni wọ́n tún lọ sílé abógundé lẹ́lẹ́kejì láti yan imam. Imam Muhammad Akamu 1903 sí 1909. Lẹ́yìn 1909 tí a ní Ṣọ̀ún tuntun lẹ́yìn ìgbà tí Ṣọ̀ún tó wà tẹ́lẹ̀ ti wàjà. Ọba tuntun ọba Ọláoyọdé the first wọ́n gbà wípé wọ́n kọ́ mọ́ṣáláṣí bó ti ẹ̀já sí pa àwọn olókè ṣe mùsùlùmí lórí ibi tí mọ́ṣálásí ọjà tó wà lónìí pẹ̀lú àmà lẹ́yìn imáàmù Muhammad Akani, 1909 ṣọ̀ún tó lọ sí mọ́sífà bákanáà láti yan imáàmù lẹ́lẹ̀kejì tí wọ́n jẹ́ imam Sanusi Mahmudu 1909 sí 1917 lẹ́yìn Imam Sanusi Mẹ̀mọ́dù ṣọ̀ún tún wo ẹni tí ó kájú ẹ̀ wọ́n wá yan ẹni tó jẹ́ mufasiru sí imam náà tí wọ́n gbéṣẹ̀ wọ́n yàn wọ́n gẹ́gẹ́ bí imam láti lè Ayílára ní ọdún 1917 sí 1919 orúkọ wọn náà ni Imam Mahmood Ayílára eléyìí fi hàn wá wípé ọba tó wà lórí àpèrè Ṣọ̀ún náà ló ní àṣẹ láti yan èèyàn tí ó bá ka ojú ẹ̀ tó ká òṣùwọ̀n láti wà lórí ipò ìmáàmù Ògbómọ̀ṣọ́ láti máa kírun jímà lẹ́yìn tí ìmáàmù Mahmood Àyìndé 1919 ṣọ̀útún lọ sí ilé adúín lẹ́lẹ̀kejì láti yan Imam Salaudeen Areu 1990 sí 1933 lẹ́yìn tí wọ́n ṣọ̀útún lọ sí ilé Bango Aláwọ̀yè láti yàn lẹ́lẹ̀kejì ẹni tó jẹ́ Imam Buhari Àmọ́ 1933 sí 1931 lẹ́yìn tí ìmáàmù buhari bangọ ṣọ́n tún lọ sí ilé abógúndé lẹ́lẹ́ẹ̀kẹta tàbí nígbà ìkẹta láti yan ìmáàmù haruf aláwó láti máa jẹ́ ìmáàmù àgbà mùsùlùmí 1936-1976 ní 1973 ni ṣọ̀ún tuntun tó gorí àpèrè lẹ́yìn tí ó ń ṣe tí wọ́n tún yan tí wọ́n jẹ́ ọba aláyélúwà Dr. Jimoh Ọládùnní Oyèwùmí Ajagungbadé kẹta JPCON CFR nígbàtí ìmáàmù papòdà wọ́n yan ìmáàmù mi láti lé wọ́n yan ẹni tó jẹ́ mufasiru sí ìmáàmù Maruf Alao láti jẹ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ àwọn náà ni ìmáàmù Muhammad Hamzat Aláwìyé àwọn ni ìmáàmù àgbà fún ìlú Ògbómọ̀ṣọ́ láàrin 1976 sí 2002 lẹ́yìn ìmáàmù náà ṣọ́wájagunbadé kẹta tó lọ sílé ìmáàmù masifa lẹ́lẹ̀kẹta láti yan ìmáàmù yakin sanusi àṣàfà adégbòga táwọn náà wà lórí orípò náà láti 30th May 2002 títí di jọ́ keje oṣù kẹwàá ọdún 2021 bàbá wa ṣọ̀ún ajagunbadé kẹta bá tún lọ sílé ayé lára lẹ́gbà tí bàbá náà ìmáàmù papòdà lẹ́lẹ́kejì láti wá ìmáàmù tuntun ìgbà tí wọ́n ṣètò yìí wọ́n wá pe bàbá pàkó yìí àdínà fògbómọ̀ṣọ́lá Alhaji Sheikh Surajuddin Alim láti rí àwọn àgbààgbà fà nílùú àwọn special committee on islamic affairs àti league of, Im of imams and alfas Ògbómọ̀ṣọ́ láti yan ìmáàmù tuntun láti inú ilé Ayílára torí pé àgbà ti dé sí bàbá ara wọn ò lè má nígbàtí bàbá sì wà lẹ́ni tí jẹ́gun wà fúnra bàbá ni wọ́n ṣètò bí a ṣe yan imam wọ́n wá pé kábíyèsí pé àwọn ìdílé ayé lára wọ́n yan èèyàn pípàpò eré wọn wọ́n yan ẹni tí ó jẹ imam gbà tí wọ́n ṣe screening tí wọ́n gbé wọn yẹ̀wò wọ́n mú àfà tọ́líàt Yunus ayílára wá òní wọ́n fàkalẹ̀ fún ọba àti kábíyèsí wà wò wípé ah ẹni tẹ́ fún wá yìí sóhun ni afẹ́yàn ni àbí ẹnìkejì wọ́n jẹ́ olóògbé mufashiru bashiru kúmèkó láti máa jẹ́ ìmáàmù nílùú ṣùgbọ́n àwọn kan sì sọ pé ẹni tí àwọn mú wá náà nìí lẹ́ tó tó máa sí pé pé àfàtọ́lá dúnà sáyélára ó ṣe di pé wọ́n wo ní láwàní ní ààfin ọba nìyí ní ìjọ kọkàndínlógún oṣù nọ̀fẹ́mbà oṣù kọkànlá 2021 àwọn ìdílé ayílára wọn dákẹ́ wọ́n gbìyànjú láti takò ṣùgbọ́n wọ́n jẹ́ kí wọ́n rí ọ̀nà dé ọ̀dọ̀ kábíyèsí títí tí wọ́n fi yan imam èwo tí wọ́n kọ sí kábíyèsí láti takò yíyan àfà tọ́lẹ̀ àti yúnà solúṣínà you know, wọ́n jẹ́ kó dé ọ̀dọ̀ kábíyèsí látìgbà náà ni àwọn ìdílé Ayílára ti fi ẹ̀hónú hàn wípé ẹni tí ó wà lórí apẹ̀lú yìí ó ṣe ara wọn kò pẹ́ sígbà yìí ni bàbá kábíyèsí Ṣọ̀ún Ajagungbadé kẹta àwọn náà papòdà níjọ́ kejìlá oṣù kejìlá 2021 lẹ́yìn 23 days tí Imam Tọ́lé Àtúnus Wíláwà nínú ààfin pẹ̀lú gbogbo àwọn aṣọ yìí kanṣu nígbàtí kábíyèsí ò sí nípò mọ́ àwọn aṣọ yìí pẹ̀lú alága wọn tí wọ́n ṣe ààrẹ àgbò àwọn ni wọ́n ń mójútó ààfin tí àwọn ìdílé ayélára wá lọ kó ẹjọ́ bá lórí ọ̀rọ̀ tí tó ń jà nílẹ̀ àwọn ṣọ́ ìkánsù wá gbọ́ wọn àwọn náà wá bẹ̀rẹ̀ sí ṣe ìwádìí lẹ́yìn ìwádìí wọn làwọn náà wá rí pé in tí àwọn ìdílé ayélára ń sọ yìí ó tó nǹkan téèyàn gbé yẹ̀wò pàtí wọ́n gbé yẹ̀wò tí wọ́n rí pé Imam Tọ́lé Adunus Olúṣínà kò ní ìbátan pẹ̀lú wọn ní ayélára ó rújú ìbátan wọn ìbátan rẹ̀ pẹ̀lú wọn ní ayélára ó rújú wọn mọ́ wọ́n kọ lẹ́tà sí pé kó yẹ̀ bá kó lọ yanjú ọ̀rọ̀ rẹ̀ nínú ilé lẹ́gbà tó bá yanjú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú àwọn fámílì nínú ilé tó bá tó kò padà wá kó mọ́ wá báṣẹ́ lọ ṣùgbọ́n kò padà wá ilé ẹjọ́ ló gbà lọ bàtó gbájá ẹjọ́ lọ láti tako ìwé tí wọ́n fún òun náà lọ padà lọ withdraw ìwé nílé ẹjọ́ tó sì tún bẹ̀bẹ̀ wípé wọ́n foríjì òun ṣùgbọ́n ó kọ̀ láti fi ipò náà sílẹ̀ ó takú sípò náà lè tó wá fa awuyewuye nílùú awuyewuye yìí ló wà nílẹ̀ títí ṣọ̀hún tó tó fi dé tí wọ́n fi fúnṣọ̀n tuntun ní ọ̀pọ̀ àṣẹ nínú oṣù kọkànlá 2022 àwọn ìdílé ayélára wọn àsùnwọ̀n owó wọ́n tún lọ gbé ẹjọ́ wọn bá kábíyèsí ọba Afọlábí Ghandi Ọláyọ̀ Ọ̀rúnmọ́gẹ́gẹ́ the third láti fi ìhónú wọn hàn lẹ́yìn tí kábíyèsí náà gbé yẹ̀wò wọ́n sì gbé ìgbìmọ̀ kan dìde láti ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ náà tí wọ́n fi olóyè àgbà láàfin Alhaji Gazali Ọládipípọ̀ wọ́n jẹ́ abẹsẹ̀kú masholand láti lọ gbé ọ̀rọ̀ náà yẹ̀wò nínú ìwádìí wọn wọ́n jábọ̀ táwọn náà wá rí wípé gbogbo ìwádìí wọn fi rinlẹ̀ wípé ìbáṣepọ̀ rẹ̀ àbí ìbátan rẹ̀ pẹ̀lú ayélára ó rújú báwọn náà ní ó yẹ̀bá ìgbà tí wọ́n fi àbájáde tó lábẹ́sí lọ́wọ́ wọ́n gbé yẹ̀wò tí wọ́n sì pe gbogbo mùsùlùmí pátá sí ààfin síbẹ̀ ni wọ́n ti ka àbájáde gbogbo àwọn nǹkan tí wọ́n rí nípa ti Imam Tọ́lá àti wípé kò ní ìbátan kankan rárá pẹ̀lú ìdílé ayé rárá kàkà kí ó yẹ̀ bá ó tún gbalẹ̀ ẹjọ́ náà náà ni láti gbà náà ló ti lọ sí ilé ẹjọ́ sí ilé ẹjọ́ tí àwuyewuye ń pọ̀ sí nílùú eléyìí ló wá fà á tí àwọn tí wọ́n mọ̀dí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n wádìí ọ̀rọ̀ tí wọ́n sì máa bí a ti ń ṣe nílùú wa lógbòmọ̀ṣọ́ gbogbo òlú ló ní bí wọ́n ti ń ṣe wọ́n ti ń yan imam bí Ọ̀yọ́ ti ní lògbòmọ̀ṣọ́ ní tiẹ̀ Ọ̀fà ní tiẹ̀ eh, Ẹdẹ wọ́n ní tiwọn nílùú Ògbómọ̀ṣọ́ bá ti ń ṣe òní àwọn tí ò wá wádìí tí wọ́n mọ̀ dí wọ́n kálukú wá ń lọ sí social media láti sọ nǹkan tí ojú wọn ò lò wọ́n sì fi ń da ìlú rú wọ́n fi ń dá wàhálà sílẹ̀ wọ́n fẹ́ dájà sílẹ̀ láàrin àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ lè tí ò sí tẹ́lẹ̀ tí wọ́n tí wọ́n fi ń sọ̀rọ̀ àlfàṣà sí ọba wa aláyélúwà ọba Ghandi Afọlábí Ọláoyè orúmọ gẹ́gẹ́ kẹta lẹ́ni tí ò mọ̀ nípa bí gbogbo ọ̀rọ̀ ṣe wáyé wọ́n wá ń sọ̀rọ̀ sí wọn kábíyèsí adépẹ́ lórí ọ̀rọ̀ kí bàtà pẹ́lẹ́sẹ̀ eléyìí náà la fi ń pe gbogbo láti ṣe ìwádìí fínífíní ká tó gbé nǹkan kan jáde lórí social media eléyìí náà ni ṣókí àwọn kan tá a sọ nínú èdè ìgbò èyí tí a kọjá tí a jáde ètò tí wá jẹ́ bẹ́ẹ̀ náà ni pé ìdarí Central Mosque láti ilẹ̀ wá nígbà ayé ọba Láwàní làwọn mùsùlùmí wọ́n jẹ́ ẹgbẹ́ kílà wọ́n wá bá kábíyèsí ìgbà náà wípé àwọn fẹ́ dá sí kíkọ́ mọ́ṣáláṣí tí kábíyèsí sì yọ̀ǹda fún wọn àwọn ẹgbẹ́ náà tí gbogbo wọn ti di olóògbé tí a ń pè ní ẹgbẹ́ kílà àwọn náà ni méjìlá ni wọ́n kábíyèsí sì yọ̀ǹda fún wọn